aládùn kájọ máa ṣeré o ṣẹ́ṣkẹ́ṣkẹ́ àwọn aládùn rẹ o. ẹ kúlé o. ẹ káàbọ̀ ma. Ah, you're welcome ma. Yes, ma. you're welcome. pẹ̀lẹ́dìá. careful. Ah. àwọn soldier boys mi rèé o. junior meet your sister ọmọ bọ̀dá mi tí mo ah. ní kó wà ní Àbújá. wow wow ah ah so nice to meet you um, ṣé politician ni àwọn dáàdi ẹ. <laughs> má dá wọn lóhùn àwọn ni máa ń refer to as greatest politician of our time àwọn ń ṣe politician ah. but ọ̀rọ̀ wọn ò kọjá politics <laughs> anyway she has just been posted here for NYSC. wow compassion uh, <laughs> you're most welcome here you Thank know my you. name is Junior Akilapa Katayanju Aderotimi i'm the grand commandant and the you know the chairman in this house the person who run all the things she understand and also i have another two IC who is also my sister her name is Jumoke Adun though she's not here right now but mommy have to sọ pé Jumoke wọn on school ẹ mọ̀ wọ́n ṣe oh yeah. oye it's a pleasure to make your acquaintance. yeah pleased to meet you. yeah mommy, I just ibi ni wọ́n máa gbé ni. ó yẹ kó lé cousin ẹ lọ ó wọ́n mọ gbé báàgì ẹ kó jẹ́ eh, eh, ẹ lọ. ṣọlá ṣé interested in politics ya. ah Baba, call me. ó ṣe wọlé ni ẹjọ́ kó mọ mi kó. all right all right with the problem the problem wọlé lọ. yes all right. a máa discuss strategy yẹn later. all right. Could make sense. Eh? Could make sense i mean it it's improper it's a misnomer kí obìnrin kí ó máa san rent nígbà tí ọkùnrin sì wà lé kò make sense. Ah, eh, junior so nǹkan tó ń sọ nísìnyí pé eh, ok now tó bá dàgbà o wàá fẹ́ yàwó ẹ eh, tí ìyàwó ẹ bá san rent wàá lọ divorce ẹ. Oh, god will not make me a lazy man ah, ah. èmi ò kí ń ṣe ọ̀lẹ <laughs> báwo ni mo ṣe máa wà nílé tí ìyàwó mi mo máa san rent kò possible yeah. no i have to be responsible mi ò lè di ọ̀lẹ màá máa fapá mi ṣiṣẹ́ yes. ọmọdé ń ṣe ẹ́ ah. ṣé ọ̀rọ̀ tó sọ yẹn sọ́sọ́wọ́ kò gbèsè tí kò gbọ́ bóyá dún ó dùn dáadáa ó make sense. nǹkan tó ń try àti sọ ní let me explain something to you. sori eh? kò ń ṣe gbogbo ìgbà lèèyàn máa ń lówó lọ́wọ́ hmm. there are some sometimes where pé èèyàn máa broke i mean táìmì yẹn gan lèyàn ní èdè ìyàwó ẹ helpmate lápẹ́rẹ́ wa náà. nǹkan tí mo sì ṣá láti sọ nìyẹn àwọn ah, ọlọ́run tiẹ̀ ṣeun tó tiẹ̀ wá síbi bíi tó join argument wa nígbà tí ó proper ìgbọ́ ṣé ó proper kí obìnrin kí o máa san rent nígbà tí ọkùnrin yóò tí kú tó wà láyé ní proper. kí ló wrong ń bẹ̀. ẹ jẹ́ kó wọ́n sàn náà. well let me inform you that i'm a feminist our feminists there believe pé atọkùnrin àtobìnrin kankan náà ni gbogbo wa so kò sí nǹkan tọkùnrin lè ṣe tóbìnrin ò lè ṣe. let me now ask you ṣé obìnrin lè ṣe bricklaying. well if she taught how to do it why not. bill is okay. Uh, if eh, she taught. yes. uh, okay nísòro ṣe nísòro oh, òṣèré ní political dispensation tá a wà yín sìn everybody in context so tíyàwó ẹ bá jáde ń sìn pé okay o òun fẹ́ di president of the country wàá sọ pé rárá. ẹ ah, ah. máa láwẹ̀ náà màá ṣe sọ pé rárá ah, màá láwẹ̀ but after me I become the ah. president of the nation kóhun tiẹ̀ tó dream ní pé ní ayé ayé òun fẹ́ di president ìyàwó ẹ̀ nìyẹn o ìyàwó ẹ̀ nìyẹn o. Um, Junior ah, ah, I'm sorry how we saying that you saying. mo gbọ́dọ̀ sọ nǹkan tí mo fẹ́ sọ yìí um, ọkùnrin kọkùnrin tí ò bá ti fẹ́ kí ìyàwó àbí any other obìnrin láyé kó débi gíga sorry ẹranko ni. ìyẹn pọ̀ ìyẹn pọ̀. ẹ má bínú but really bó ṣe máa jẹ́ ọkùnrin yóò dẹ̀ fẹ́ kí obìnrin mi kó ṣoríire kó débi gíga láyé ẹranko ní ẹ̀nà. Ah! ó tuntun sọ. no ó pè mí lẹ́ranko. mi ò pè é ah! i'm just trying to make you understand that. kó pé kó máa sọ pé kí obìnrin má lè ṣoríire kóbìnrin má lè débi gíga láyé torí kó jóbìnrin. kàtàyé yanjú ẹ̀ àkìlápọ̀ ò pè mí lẹ́ranko. mi ò ah! pè é i'm just trying to make you understand. ó pè mí lẹ́ranko níbi ilé ìyá máa bá kan lẹ́yìn. tọmọdé tàgbà ilé àwọn aládùn ìwé má jẹ kán sọ fún ẹ ìròyìn ò tá fojú bá. <laughs> baby ò ní bílíbi nǹkan tí mo rí sísè. ó sáré pé mo ń tẹ́ àti ẹ̀ńjọ́ pépà tí mo ń ká ẹ̀. ìtumọ̀ yẹn kí ló dé. ṣé o mọ̀ pé irú nǹkan báyìí ló máa ń da lérú ṣá kí ìyàwó máa bọ́kọ ẹ̀ sọ̀rọ̀ kó tiẹ̀ fẹ́ kó tiẹ̀ fẹ́ play kó fẹ́ tage pẹ̀lú ẹ̀ kó fẹ́ gist pẹ̀lú ẹ̀ ó wá fi mi kà pépà it's not nice now ta ló sọ pé ó ń dalé náà wà dẹ̀ ti sọ pé o fẹ́ tage o o fẹ́ ṣeré o o fẹ́ ṣe kinní kan wà dẹ̀ ti permission. alábòsí ni <laughs> oh, oh, eh, jokes apart orílẹ̀ ní láti rí nǹkan tí mo rí in fact oh my goodness you needed to be there. kí ló ṣẹlẹ̀. junior àti ṣọlá ìṣe ni wọ́n argue serious argument o wọ́n argue débi pé junior refuse láti jẹun lálẹ́ yìí. Mm-hmm. junior. bẹ́ẹ̀ni. kò jẹun junior ò jẹun torí argument wọn àti ṣọlá o serious. wow that's splendid No, no, ìyẹn náà dá o ìyẹn náà máa jẹ́ kí junior mọ̀ pé òní kọ́kọ́ ló monopoly to stubbornness ló léyìn. you are right. na i think it's a it's a it's a, it's a right step. you are right. ẹ ẹ eh, bá ọ̀dà káyọ̀dé ó ní business kan tí mo fẹ́ bá yín ó dẹ̀ wá very important. ah business a man like any business idea gbé wá. bí mo ṣe ah. sọ lọ́jà ẹ̀ bọ̀dà káyọ̀dé. Share business yìí ó wà fáwọn cool headed person ṣé nǹkan tí mo sọ yé yín tí n bá dẹ̀ ti já yín sí tán ẹ gbọ́dọ̀ jẹ́ lómi sí o ṣó yé yín ṣẹ́rí business tí mo sọ yìí ó wà very very interesting ẹ dẹ̀ máa gbádùn Alright. all right kàtí ẹ sọ mo wà interested because i'm very very very interested okay. but on one condition hmm? mm? Um, as long as ti business yẹn tí o bá ti promote corruption uh -uh. because as a person. I am very very very very much against anything to ma to ma mú disgrace Wa. Torí pé mọ̀ mí ni now. Ṣé mo jọ corrupt person lójú yín ni? Ah, ah, I trust me now. Ẹ wo èmi ò kí n sí ń di ìbàjẹ́, ẹ má worry. Ṣé business tí mo wá ń sọ yìí? Ha! Ẹ máa kàṣà. Ẹ̀gbọ́n hmm? ẹ̀gbọ́n kò tí ì yé yín àtọ̀. Ẹ má sọ fún mi pé ń kó gbogbo nǹkan tó tí ẹ̀ ń sọ jẹ ní ìsinsìnyí. Ah! Ní living room. Kí Wait, ẹ̀yin ò mọ̀ nǹkan tó ń jẹ́ feminism ṣá ṣé ó máa tó time kan game abẹ́sì ní ride yín i'm very sure of it ah, ah, ṣé ìmọ̀ kan tó ń jẹ́ feminism ṣá kó má ṣe kan tó dà. comrade comrade calm down ah, ìṣòro bó ṣe sọ̀rọ̀ yìí ó wá fi yé mi wípé o ò mọ nǹkan tí wọ́n pè ní feminism eh. yes tó bá yẹ pé o mọ̀ ni o ò ní máa sọ̀rọ̀ báyìí now jẹ́ kí n educate ẹ sórí feminism tó ń wò yẹn eh? hmm. ó jẹ́ movement hmm? tó jẹ́ pé ó ń jà fún ẹ̀tọ́ àwọn obìnrin ìwọ mọ̀ pé àwọn ọkùnrin kan wà tó yẹ pé bí kò máa fi àjọbìnrin nìkan lọ́mọ̀ kò gbà lójú gba ní mú ránṣẹ́ káàkiri irú àwọn ọkùnrin bẹ́ẹ̀ ni feminism wà against. Eh, ah so are you not trying to call me a bad guy abi. no comrade comrade. Eh? má rò mí bẹ́ẹ̀ má rò bẹ́ẹ̀ na nǹkan tí mo mí nǹkan nìyẹn nǹkan tí mo ní ni pé àwọn ọkùnrin kan wà hmm? ìwọ dẹ̀ kì í ṣe ara wọn tó yẹ kí wọ́n láì kọ́ máa fi ìyà jẹ àwọn obìnrin. nǹkan kan náà la jọ ń sọ ṣé rí dẹ́yẹ̀ máa fi ojú burúkú wò mí sí ní báyìí Ah, ah, a máa pè é pé bá jà lèmi nìyẹn náà bó ojú burúkú tó fi ń wò mí yẹn hmm. máa ṣú ẹ. bọ̀tí nǹkan tí feminism sọ kọ́ nìyẹn. máa ṣú ẹ. ah dádì ẹ̀yin ni wọ́n ní kí n ṣe sí wa máa ń ṣílẹ̀kùn ni sà. junior. sà ẹ káàbọ̀ sà. jùmọ̀kẹ́ ń kọ́. Jùmọ̀kẹ́ ń ṣe exam lọ́wọ́ ní school so o máa ní láti dúró sí school for a while. <laughs> ìyẹn jú mi bẹ́ẹ̀ni sà. kí ló kọlù iná wá ẹ̀sẹ̀ ṣe máa fi exam máa fi disturb oúnjẹ inú ilé yìí. Ah, ok ẹ fẹ́ jẹun ni. Ah, ah, ebi ti ń pa bàbá ń bọ̀ láti ta. ee sorry sir. ó dà dúró náà wọ́n sóbìnrin kankan nu ilé yìí. no obìnrin wà obìnrin tó lè se oúnjẹ fún yín wà. gúù <laughs> ó mú oúnjẹ ṣe. ó ń ṣe wẹ́tẹ́. káà wẹ́tẹ́. good ó dà bẹ́ẹ̀ lọ sọ fún kò ní mo sọ pé mo fẹ́ jẹun kó bá mi ṣe wẹ́tẹ́ delicious food eh. tó bá ṣe wẹ́tẹ́ yẹn tán kó gbé wá èmi gan fẹ́ jẹ seriously torí ebi ń pa mí. Ah, dadi ó máa dà but eh, nǹkan kékeré kan. ok <laughs> ò ní lè lọ kí n jọ́ọ̀gì lọ fúnra mi. no no nǹkan tí mò ń sọ kọ́ nìyẹn mo mì pé ẹni tó máa bá yín ṣe wẹ́tẹ́ yẹn ó le díẹ̀. tí wọ́n bá dọ́dọ̀ ẹ̀ ó ṣe fi style interview ẹ̀ pé ṣó use mọ́ fourteen sójà rí ó ah. bá ti sọ pé use mọ́ ẹ̀yin jẹ́ kó fún oúnjẹ ilẹ̀ kó má ṣe é hmm. bá ti ní pé oúnjẹ yẹn o wẹ́tẹ̀ tí mo ní kó ṣe fún mi yẹn ó bá difficult o ìwọ fílẹ̀ kọ́kọ́ ṣe interview fún pé ẹgbẹ́ ṣe use mọ́ ìfọ̀tí sójà rí. quiet tí o bá pẹ́ kó tó lọ jíṣẹ́ fún un pé kí oúnjẹ yẹn kó déwájú mi within fifteen minutes àti wo àti ẹ̀ ẹ jẹ́ wẹ́tẹ̀ ìyá get out of this place soldiers are mine. àwọn aládùn kájọ máa ṣeré o ṣẹ́ṣkẹ́ṣkẹ́ àwọn aládùn rẹ o. ni pé gbogbo ọ̀rọ̀ ilé ayé àfi sùúrù ni. Hmm, ẹ ṣe gan sa. Hmm. yes sir. you see èèyàn need láti lórí ọ̀rọ̀ ilé ayé yìí ó serious débi pé gbogbo nǹkan sùúrù ló gbà hmm. pàápàá ata yìí nítorí bọ́ọ̀rọ̀ ata yìí dé kó lọ fi sí i ẹ láì kata gan sa. gan atayẹ gan ni mo kó jẹ jù. Hmm, ẹ ṣe gan sa. àwọn ẹlòmíì ò lè ṣòro oúnjẹ yìí o. Hmm, bẹ́ẹ̀ ni. lẹ́yìn ibi tí wọ́n dá sí ọ̀hún làbùsí. àbòsí hmm. kọ́ sọ̀rọ̀ ọrú ẹ lẹ́yìn. Ah wọ́n jẹ́ kó yé mi pé òun jẹ́ ẹsẹ̀ ẹ̀bọ́n ńlá fojú rí i ayé màá lé o tí mo bá kíáfù máa gé ahọ́n mi jẹ. ẹ ṣe gan sa mm. yes sa. ayé le. bẹ́ẹ̀ ni. ayé le o èyí mo sí ọ̀hún. ayé wọ́n le ṣe ṣe àwọn ẹnjọ yẹn dáadáa. mo ti wá òkè oh. wá ṣe rẹ fún mi. ẹ jẹ díẹ̀ sí ẹ jẹ díẹ̀ sí dáa wá fún oúnjẹ yìí ní security. ok sir. wá lọ keep ẹ. all right sir. ìyẹn tí n bá ṣe tán. ok sir. bọ́ mo fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀. ok sir. ṣọ́ra fáyé o. Hmm. ìrà ò fẹ́ pòròpòrò dénú orí ẹni ló ń ló ló ló ló ló ló ń bá ní ṣe. o gbọ́ bẹ́ẹ̀ ìrà ò fẹ́ pòròpòrò dénú pò ìjẹ́ nìyẹn bó ṣe ń ṣe oúnjẹ yìí làwọn kan bá ẹ jẹ́ pé òun ò jẹ́ sí. lọ́n ló wúlò táwọn mi ò wá mọ ohun táwọn fi wúlò nínú ilé ìkó yé mi. abẹ́ ìwà rí báyìí. ọlọ́run á wá da ẹ láre. sir big daddy. ẹ kú jókòó sir big daddy mo ní kí n bá yín gbé tíì wá ní sà. <laughs> èmi ni mo ní. bẹ́ẹ̀ ni sà. èmi nìkan tán. bẹ́ẹ̀ ni sà. odidi wọ kitchen ó lọ ṣe tíì fún mi ó dẹ̀ ń gbé bọ̀. bẹ́ẹ̀ ni. so you are so nice like this. ah bẹ́ẹ̀ ni o. Mm ó máa dáa fún ẹ. àmín. ayẹ. àmín. wàá ṣoríire. àmín. ah kí ni mo tún lè ṣe fún ẹ o <laughs> sórí ogun aláròká hmm. pápá collecting hmm. àròká hmm. ká pawọ́pọ̀ léèyàn lórí olúwa o ọlọ́run á fi bunu ayé ẹ àmín o nice báyìí ah, mo nice wá sóríire ọkọ alálùbáríkà àmín ṣó wá rí one special prayer kan wà fún ẹ before it's too late kí n tó ti ṣe fún ẹ àwọn alárùká. ah olúwa. Hmm. àwọn kẹni mánì hmm. tí wọ́n put hands together collectively mm. láti pa ọ̀pọ̀ lé ẹ lórí. olúwa. olúwa fi wọ́n bù o. àmín. lórí tí ìdígbóná tó lọ ṣe wá fún mi ó máa máa dà fún ẹ ní. àmín àmín àmín ẹ ṣé sà. Ah, ah yes sir um, ẹ jẹ́ sáré padà lọ sí kitchen kí lọ parí nǹkan tí mò ń ṣe sá. ṣé pàdúrà yẹn ti pọ̀ jù. ah rárá sá mo kò ní láti lọ wo nǹkan tí mò ń ṣe. ó dà bó ṣe ń lọ yẹn mu láti fi àdúrà sí i <laughs> máa lọ bẹ́ẹ̀ wá sóríire wá lówó lọ́wọ́ bàbá ogun àrùn ká àkóónú ayé ẹ. ṣé ẹ jùlọ ṣé kò yẹ kí Big ti mọ̀ pé gẹ̀ẹ́ ń play games pẹ̀lú wọn ni ah, ah, ó yẹ kó ti mọ̀ pé ní tò wọ́n ni. wọ́n fọmọ yẹn lẹ̀ ẹ́ ah ṣé ó rò bí a òun ti ní strategy lójú ara ẹni yẹn èmi ah èmi cms ṣé mo túmọ̀ ẹ̀. ah bus stop tó wà lórí island. ẹ ẹ chief master strategist. Oh. ah ìmúṣẹ́ àwọn afisọ́lá yẹn lẹ o filẹ̀ fún mi ṣàrọ̀ filẹ̀ eh. ah! ṣé ìwọ mọ̀ pé òun ló lọ ń wáyé dáàdì ni tí dáàdì fi wá ń sọ̀rọ̀ sí wa ẹni à oh! hypocrite lọ́mọ yẹn. Ah! so ọ̀rọ̀ yẹn tiẹ̀ dùn yín àìmí rẹ̀ máa ń support tẹ̀tẹ̀rẹ̀ tẹ́lẹ̀ yìí. ọmọ gidi mo pe ẹ mi ò mọ̀ pé ọmọ burúkú pàápàá ni ọmọ ah. burúkú ah, ó dẹ̀ máa bá mi bẹ̀. so ẹ tẹ̀tẹ̀ wá discover pé ọmọ yẹn ọmọ burúkú ni ẹ̀rẹ̀ mẹ́kọ̀ mi mi ò dẹ̀ fẹ́ fi junior hàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni o mi ò fẹ́ fi hàn tí bá fi junior hàn lásán if I so much torture she will catch incurable fever ah. ọmọ yẹn máa gbà. tí n bá jẹ́wọ́ ṣọlá fún wọn tán nínú ilé wọ́n máa respect obìnrin títí ayé wọn. <laughs> ṣé o fẹ́ gbọ́ kò sígbà tí mo rí ẹ àti àwọn ìwà tó ń hù yìí ìwọ ọmọbìnrin o kàn máa ń mú mi rántí àwọn nǹkan ńláńlá ni. Eh, kí ni yẹn sà. thank you there was a time tá lọ fún peace mission hmm. láti báràkì wa. Hmm a travel home country a lọ sí Cameroon mm-hmm. nígbà tá a dọ̀hún pẹ̀lú commandant èmi ni mo lead gbogbo àwọn soldiers tó kù wow yes pẹ̀lú bí mo ṣe active tó lójú ogun tí mo tún smart tó bẹ́ẹ̀ ni mo pàdé woman kan ó fi ìwà jọ púpọ̀ is eh? pretty ẹ fẹ́ jọ ní the same station. Mm -hmm yes ọmọ Cameroon ni òun tó wá jẹ́ àjàǹgbara ó máa ń jà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn hmm. ẹ ó jẹ́ ó jẹ́ woman leader tó ní action gan hmm. oh god ó jẹ́ kí n rántí comfort lórúkọ ẹ̀ comfort tí n bá travel lọ sábúlé máa ń padà bọ̀ màá mú fọ́tò tèmi àti ẹ̀jọ̀ yà ní 1974 máa fi wọ̀nyí. wow ọlọ́run inú mi á dùn tẹ́ bá lè bá mi mú wá o mo máa ń rí like láti mo rú àwọn èèyàn bẹ́ẹ̀. I will do it but ìbànújẹ́ kan wà nínú ọkàn mi lórí ọ̀rọ̀ ẹ̀. kí nìyẹn big daddy. thank you ṣé ló dàbí pé kó jẹ́ mi ni mo bí ẹ oh. níbi tí wàá dáa tó o bá gbádùn ayé ẹ gan o bá dẹ̀ ní o bá mọ̀ pé eh, ọmọ kan ṣoṣo bíi one thousand yẹn lọ́wọ́ mi. big daddy mọ́yìn náà ni mo jẹ́ ẹ̀. Eh? ọlọ́run ò bá mọ̀ kálẹ̀ mi ni mo bí ẹ ò bá mọ̀ bó ṣe tó bó ṣe ní fálòsì <laughs> bọ̀ ká fi gbogbo wọn lẹ̀ ọlọ́run á kú dá ẹ fáwọn tó bí ẹ náà. left right left right left right left right attention I for big daddy. salute. Ah, bàbá rẹ̀ wo ẹ máa gbádùn ẹ̀ tí. agbésẹsẹ díṣì wá ah, bàbá rẹ̀ ó rè ó rè pẹ̀lú juice ni. Ah ẹ múra yín ṣe léṣe. ẹsẹ̀ díṣì ni sà. <laughs> ó ti bọ́ ọlọ́run ní fún yín ṣe. Hmm, àmín. tá a bá ní ká méèní ọ̀la la máa mú. bẹ́ẹ̀ni. èmi <laughs> sójà máa hmm. ìjà wà ìjà ò sí <laughs> always guiding. always guiding. èmi sójà máa lẹ gbé poison wá fún ah, ẹ fẹ́ pa bàbá yín lọ́sàn-án gan hmm. ẹ tanra yín jẹ kẹ́ tó débi ni ọlọ́run ti bá mi sọ̀rọ̀ ó pè mí hmm. ó ní Abednego olúwa o mo ní sáà ah. wọ́n ń gbé pọ́ìsì kan bọ̀ ó <laughs> kò ṣọ́ra hallelujah kẹ́ tó débi information ti wọ bí hmm. èmi lẹ́ni kémi jẹ pọ́ìsì hmm. tẹ ẹ yẹ torí if it is not oògùn ẹ̀fọ́rí kò lè jó oògùn ẹ̀fọ́rí tí ò bá ń ṣe tíì àbí oúnjẹ tẹ́lẹ̀ yìí gbé wa kó lè jọra wọn pọ́ìsì lẹ wa fún mi àwọn aládùn kájọ máa ṣeré o ṣẹ́ṣkẹ́ṣkẹ́ àwọn aládùn rẹ o. no no oh my god how can this happen to me who is doing this to me nana ló ń ṣe lè fún mi akini mo send kini one post no. kí ló dé kí ló dé baby kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. gbogbo pípa yìí now this is not what I sent for presentation autonomic nerves in the neck nǹkan tí mo sẹ́ nìyẹn nǹkan mi ni wọ́n post now wọ́n ti rún kárí I wọ́n. Oh Who is doing this to me? Oh, baby, I love you. Me like you. Me like you. Me like you. Me Actually, like you. once I approve people, Anyway, congratulations, Thank you, my love. um, sweetheart. Yes. Sweetheart. Ṣorí ọ̀rọ̀ àwọn ọmọ yìí at this point i really think we should intervene. ṣé Junior Adesola. ọ̀rọ̀ yẹn ti ń di nǹkan mi mọ́ wọn lọ́wọ́ kódẹ̀ tó kọjá ẹ̀ mo really advise pé kò intervene sọ̀rọ̀ yẹn. you are very right èmi kò tí ń rò wọ́n máa ń lọ dàbí ọ̀rọ̀ yorùbá tán ní láti kékeré láti ń pẹ̀ kàrókò tó bá dàgbà tọwọ́ ní kàmọ́ if you allow them to continue this way. to get out of hand. àbúrò ẹni ṣọlá she is also a lady you know how to talk to her gbogbo mi wọn tó gbé gbogbo spirit feminism wa you know you junior náà dẹ̀ nígbà fún. eré mo pè tẹ́lẹ̀ náà um, I will talk to Gino everybody will talk to both of them That's you know but bóyá bó ṣe máa ó ní bó ṣe máa mú ṣọlá yẹn kó sọ fún dáadáa àbúrò ló jẹ́ sí obìnrin dẹ̀ méjèèjì kó step down on this uh, feminist uh, feminism issue okay mm -hmm. and so we gonna celebrate this. ìtẹ̀tí o dára jà mí tẹ́lẹ̀ mú ilé jọ. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ mo mo ṣe máa present ẹ fún mi. Ah, ẹ̀gbọ́n kí ló ṣe yín. Ah, farabalẹ̀ náà kí ló ṣe kí ló ṣẹlẹ̀ gangan. Eh? ṣé ìwọ ìwọ orí ṣọ́kìtì tó ṣẹlẹ̀ lọ́sàn-án ni. Ah. irú nǹkan burúkú báyìí ò ṣẹlẹ̀ sí mi rí in a long time ah, gbìjàdì kọ wọ́n kọ fọ́ alẹ́ nu jẹ gan ni big time wọ́n kọ máa gé ẹ̀ máa fipò nìkan ọmọ dáadáa tó wà nílé yìí. junior ṣe máa wọ pé kinní yẹn ò dùn mí tí máa ní kinní yẹn ò dùn mí wàláì bàbá ńlá arọ ni mo pa. àwọn ìdùnnú mi gan-an ah ó dùn mí ó dùn mí. kí la máa ṣe báyìí. junior sori as a major strategist tí mo jẹ́ hmm. tá bá fẹ́ win war yìí the best thing tá a máa ṣe ni pé ká má ṣe nǹkan kan fún gẹ̀yẹn o tẹ ká má ṣe jákàkọ́ máa wò ó ràn ṣó ti gbọ́ ká má wò in fact Eh, Baba bẹ ní go bàbá bẹ eh. big daddy gan ló yẹ ká dí pẹ̀lú. òótọ́ ni. Ah, ah, àwọn ni ni wọn wọn ọmọ ẹjọ́ olórí yẹn mo agree pẹ̀lú yín ah. torí àwọn ló fọ́ wa lẹ́nu jù kò dáa big time. ó dùn mí gan ó dùn mí gan. mo kí la máa ṣe gbogbo àti kí la eh. good question lóbìnrin yẹn. Mm. sori nǹkan tó máa ṣe pọ̀ o hmm. get. ó yá tọmọdé tàgbà ilé àwọn aládùn ló fẹ́ wò àwọn ìbàjẹ́ um, kan sọ fún ẹ. mo fẹ́ pe àkíyèsí wa sí nǹkan kan tó ṣẹlẹ̀ lọ́nu ilé yìí um, ìyàwó mi ló call attention mi èmi náà dẹ̀ fúnra mi notice ẹ̀ mo observe so I feel the need to sit us down as a family can straighten it out ọ̀rọ̀ tí mo dẹ̀ fẹ́ sọ ẹ̀ dẹ̀ dá lórí Ṣọlá yes you àti ìwọ junior. Uh. Uh, kìnìyàn you know first of all ṣé ẹ̀yin ò mọ̀ pé cousin yín ni tẹ́ ẹ̀ bá mọ̀ bóyá ká rán yín létí then second of all ẹ̀mí èjì kàwé it beats me why both of you cannot distinguish between baseless arguments and objective arguments ẹ wá argue débi pé ẹ kíní kan wá sọ̀rọ̀ àdé feminist ìwọ náà you don't know when to say i give up ó dá sẹ́yìn tiẹ̀ gbọ́ ní tí wọ́n sọ pé all men are born equal one all men are equal before the law man yẹn túmọ̀ sí ọkùnrin àti obìnrin ok wọ́n máa wò ó sì gbé bẹ́ẹ̀ nǹkan tó lè ṣe ìṣọlá ò lè ṣe tó gbójú obìnrin àbí àbí wọ́n náà máa wò ó pé oúnjẹ tó ń dá ogun òun ò lè dáná yẹn àbí tó gbójú ọkùnrin no so kí wàá ní kókó ìjà gan ẹ jọ̀ọ́ mo fẹ́ bẹ̀ yín ni please and please let it stop now ṣé ń gbọ́ mi let it stop now ẹ lè argue lórí àwọn nǹkan mi ẹ argue lórí àwọn nǹkan mi but you even argue to educate yourselves kò ní kí wọ́n máa argue to the point of pé wọ́n ní ìwọ máa bínú máa kọ́ oúnjẹ lẹ̀ ah ó le tó yẹn ni ẹ̀gbọ́n mi. wẹ́ èmi ò bínú mọ́ tèmi ò ní láti bẹ̀ èmi. mi ni ẹ bínú ẹ̀rẹ̀kùn fẹ́ bẹ̀ yín ni mi ò bẹ̀ yín mo fẹ́ sọ tún yín náà fún yín ni kò yẹ kí n pè yín jókòó lójú ọmọ wọ̀nyí kí n máa bá yín sọ̀rọ̀ bọ́n torí pé ẹ̀yin náà ipa tẹkónú ọ̀rọ̀ yìí ó pọ̀ gan ọ̀rọ̀ yìí ti di àgbàlagbà tí wọ́n ló jẹ dòdò tí ò lè sòdodo mọ́ wọ́n ní Ṣọlá ń ṣe àwọn kinní kan sí yín lẹ́nu well eh, crips àbí kí lẹ́nu wọ́n ń ṣe fún yín wọ́n ní ẹ̀ máa ń gbádùn ẹ̀ gan therefore ẹ̀yin ò tẹ̀ rí ẹni tí ń ṣe mọ́ ju pé kẹ́kọ̀ọ́ máa sọ bọ́ọ̀lù lọ ìyàwó mi ń èmi náà kì í sínlé ẹ̀yin náà wọ́n àlébọ̀ lọ́mọ wọn ṣé kò yẹ kẹ́ máa ah, ẹ̀gbọ́n mi ẹ má jẹ́ wáyé mọ́ ẹ̀jọ̀ please. Uh, uh, excuse me jọ Mrs. Adun ǹjẹ́ ní tọ́kì nílé kẹ́ bá mi dín gbẹ fẹ́ mu gàrí. ẹ̀gbọ́n mi bàbá mi. ẹ̀rí ẹ̀rẹ̀ kẹ́yìn àbí ẹ̀rí bó ti ń yọ àbí ìyẹn náà dá ó yá Ṣọlá stand up ó yá lọ́sọ̀gbẹ́ bàbá bẹ́ẹ̀ dìde kó lọ́sàn. Yeah, sit down. Sit down there. Yeah, now. Oh, yeah. <laughs> That's the spirit. <laughs> That's the spirit. <laughs> it's all right. it's all right. it's all right. ọmọ mi náà ní ẹ̀ it's all alright pẹ̀lẹ́ ya dìmú dìmú dáadáa. excuse me please. uh, <laughs> please ẹ jọ̀ọ́ ẹ inú wa so talking, yẹn náà a máa ṣe torí bí ẹ ti sọ eh, so we just eat okay. àwọn aládùn rèé o eh, kílẹ̀ ti wí. àwọn aládùn ilé olóyin mọ́mọ́ báyìí. alright. tó tún rẹwà papa mama bébí bọ̀bọ̀ ṣẹṣẹṣẹṣẹ fún mi. ẹ dákun ẹ fi kalẹ̀ sí àwọn aládùn rẹ o. àwọn aládùn rẹ òye àwọn aládùn rẹ òye àwọn